إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته هذا أبركم الله بارك الله الله باتي أشهد واحد أشهد وما كنا لنهتدي لولا أن هدانا الله يا مسلمين يسلمون من àánú ọlọ́run ló ní wà bá àánú yẹn àbẹ̀ nínú àánú ẹ̀kọ́ lọ́mọdé ọwọ́ yìí torí àwọn kan bá ti rí yìí rí táwọn náà tó kò sí wọn ṣaláṣú báyìí náà rí tẹ́sí ti wà ń bọ̀ ọlọ́run apára ti ọlọ́mọdé ọba wa ìkí àti kí ọlọ́run kọ́ Muhammad alayhi wa tí ọlọ́run bá pẹ̀lú ẹ̀sìn òdodo ẹ̀sìn ẹ̀sìn àánú ẹ̀sìn tí yẹn máa ń ṣe tí kò ní ṣe ẹ̀rí ẹ̀sìn láti rẹ̀ ọlọ́run jáde sí. lẹ́ẹ̀kan sí mo ti bá a dúpẹ́ lọ́dọ̀ lọ. ṣé ẹni tí yẹn ọba jẹ́ mùsùlùmí àwọn kankan ń bẹ kò tiẹ̀ ní ronú lọ́bẹ̀. kéèyàn ọmọ ronú kọ́ àwọn òwe kéèyàn ó dàbí ẹ̀rí páyé ń ti fi ṣe é. yóò ká yé depreciate àfún develop. ẹjẹ́ àjọ wò dáadáa yóò mọ̀ wípé ayé yìí ń develop tẹ́ ní one cent lọ́nà wo yóò jẹ́ oyè wáyé gbogbo fóònù tá a gbé lọ́wọ́ yìí ṣé ó wà tẹ́lẹ̀ tó ti wá wà nísìnyí àbí wà nísìnyí ṣé kí n ta ara gbé síwájú ta ara gbogbo ilé ayé ni wọ́n èmi jájú wọn sá ojú àwọn èmi jájú wọn káàkiri wà wọn. ṣé ayé wa ní ìwẹ̀lọ́ ọkùnrin àbí ń lo ẹ̀yìn àbí ń bá ajá àbí ń dà. mùsùlùmí ní máa ronú beyond àwọn nǹkan tá a kàn fojú rí láyé lásán mùsùlùmí tẹ̀sí bá wà lára ní máa ronú beyond ẹ̀. yòò mùsùlùmí ó máa ronú beyond material life. ṣùgbọ́n ẹni tí ó wá jẹ́ mùsùlùmí material life yẹn ló pàtàkì ẹ̀ ń sọ wípé ayé ń ṣèkéré kankan àwọn ọmọ kéékèèké tí ń lo mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ láwọn mọ́tò táwọn bàbá wò ní síbẹ̀ ní àríwẹ̀ kan ẹ̀ ń ṣe ayé wa ń lọ sẹ́yìn làbí ń develop ẹ̀láyé ń ṣèkéré kan ayé ń ṣèkéré kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹ bá ránṣẹ́ síbì kan ẹgbẹ́gbẹ́ tó wà sọrọ sọ̀rọ̀ iṣẹ́ tẹ bá arákó tó dọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì ní ìsìn onídìí kíyàn àwọn sẹ́sẹ̀ tó wà tó kàn sí tó ọba tó wà ní ṣé ayé wá ní àbí ayé wá ní olóbi jọ jẹ pé àwọn akẹ́kẹ́ ń gbogbo wa ẹ̀kọ́kọ́ gbọ́ yín làwọn òfin pé ìbàjẹ́ wà láyé ayé ń padà sẹ́yìn ni àbí ayé ń dàgbà sókè tàbá fẹ́ wọlé ó níbi tá ṣe àlàyé rẹ̀ establish fúnra wa lọ́nà tí ó kéè à kátó ẹ̀jẹ̀ wa mọ̀ padà sí pa ń padà sínú Kùránì à ń padà sínú kí n ṣàdíyèsí sọ káàjọ ọ̀rọ̀ pé wa yá mi táàbà ní dènà pẹ̀lú táà ní tara wa jẹ wà láyé ayé ń dìbò lọ. ayé lọ sókè ẹyẹ màá yá mi táàbà ní tara wa jẹ wà lọ́ọ̀hì ayé ń bàjẹ́. gbogbo ń ta kàkí development láyé yẹ ìrìnsẹ́ bàjẹ́ dùn. gbogbo àwọn tá àwọn àmì ìkọ̀sọ́mọ́gá tí ó wọlé ìwé tí wọ́n níra fóònù fún tí ó bẹ̀rẹ̀ ní àríwẹ̀ kọ́ ṣùgbọ́n tí èèyàn mẹ́wàá bá ní fóònù pẹ̀lú òkú ọlọ́ èèyàn mẹ́sàn-án nínú wọn máa lò fún tó lè bàbí náà lọ tí ó bẹ̀rẹ̀ ní àríwẹ̀ kọ́ kí làwọn olórí fóònù kí làwọn òbẹ̀ kí làárín bẹ̀ ṣé àlejò pẹ́lú kọ̀ọ̀kan wa nígbóyá ó bùbẹ̀ fún pé kìrẹ̀jáwó tó àmẹ̀jáwó àwọn fẹ́ǹdì káwà wò táyì. ọ ń bàjẹ́ ó ti wá bàjẹ́ débi lẹ́bùlù wípé nǹkan tó jẹ́ ìbàjẹ́ yẹn gangan ó ti nọ́mà ó ti di nọ́mà ìjọ ọ̀run lọ́mà kó fẹ́ jáde ní ní ọ̀rọ̀ ọ̀kú olójú wa máa ti ní ọ̀rọ̀ fẹ́ sàpàrà sílé láyé ìsìn kọ́wọ̀ gangan ní ó jà á mọ̀ kọ́ àwọn òbí rẹ̀ kọ́ ọ̀sán gbé ojú wọn sùn lórí àbẹ́rẹ̀ ni wọ́n sùn yẹn àbíkú ní bí wọ́n àwọn ìbàjẹ́ yẹn pọ̀ níbi wípé tó bá fẹ́ àfáàkà ó ní ìtọ́mùsí ilẹ̀ ẹ̀sọ́ àtọ̀ kí lọ́lọ́run kẹ́yìn fàjúsá àhúnà bóò làwọn obìnrin àwa tó wà lọ́jà kiri lọ́jà lọ́wọ́ báwọn obìnrin náà wà lọ́jà kiri alákọ̀ọ́kọ́ nínú tó kọ́ ní títì ní ipò tẹ́jọ́ ní mímọ́ tí èèyàn bá dé ọjà lẹ́jẹ̀ ní six thirty àbí six àárọ̀ ni mò ń sọ six àárọ̀ sí six yóò bá yẹ̀ lọ́jà bẹ́ẹ̀ ni àyíká ẹ̀kọ́ àwọn tó wá alájẹ̀dẹ́ nínú yín bíbáyìí yóò bá àyàn lọ́jà láàbò mẹ́fà jàjì ẹni táa bá lọ́jà láàbò mẹ́fà ní ìdájí tó ní àjọ ọ̀lọ́pọ̀ ẹ̀dàgbọ́n ọlọ́pọ̀ sọ́kásùmá tó sọ́tọ́jú ọmọ ẹlẹ́dọ̀ aburú bẹ̀rẹ̀ ẹ mẹ́jọ àbọ̀ síbi mẹ́sẹ̀ ẹ̀ bá yàn mẹ́. àwọn tẹ́ẹ̀rù ìbátan pọ̀ jùlọ obìnrin náà. ọ̀gánu ó ní lè tẹ́mùsì ilẹ̀ ìṣàfàlà tẹ́lẹ̀yìn ọba yẹ wá lọ síbi tí wọ́n bá ti ń ṣènáwó. ti ń kọ́ ọ wọ táwọn obìnrin dá onítàràhùnà yàrùkúsùnà jùnúnà wọ́tàrọ̀tà ọlọ́rí àwọn obìnrin wọ́n máa jó lóde bí ẹni wèrè wà lára wọn ṣébẹ̀ ní ayé lẹ́dẹ̀ bàbá kan bẹ̀rẹ̀ bí ọdún mélòó kan òun ni àti pé àwọn bí méjì mẹ́ta tí wọ́n tẹ̀lé lẹ́yìn jẹ́kọ́ ó dóògùn pé lẹ́yìn ọ̀pọ̀ wa ló sì gbé lù yóò sílẹ̀ yóò sílẹ̀ yóò tó ni wọ́n ni máa wò bàdí yìí ní àwọn obìnrin náà ma ní máa wò bàdí yìí ní àwọn àtàwọn obìnrin wà kọ̀dì sí àwọn yọkọ̀ nígbà ìgbà àwọn obìnrin náà kọ̀dì sí ìyàwó ìyàwó yóò àmọ́ sáàlù sí ìdíwọ̀n bí wọ́n ti wà náà wọ́n ń ṣe ìnáwó ni wọ́n ń ṣe ìdùnnú ni wà ọkùnrin obìnrin sí yàtọ̀ wà láàrin àwọn méjèèjì

ó ní ìṣẹ̀dá ọlọ́run ọ̀tẹ́ ọlọ́run ṣe eléyìí tó mọ́ ní wọ́n láti jọ́kàn kì í jọ́kàn èló lòun ni òun rówó òun wá ń torí obìnrin òun wá rówó ẹ̀wà ní kíkọ́ fún tóbi òun jẹ́ ó lè ti jẹ́ pé jíjẹ obìnrin máa láti àjọ paraṣẹ́ bí láti àjọ jẹ ẹnìkan máa ń lọ wá òun ìtàn wa nǹkan. ẹnu ẹni yẹn ni mo ti kọ́kọ́ pé ẹnìkan bẹ́ẹ̀ náà ti ń kọ́ ní nàìjíríà tí yìí lọ sókè pé mùsùlùmí wà ó ní àmà yìí wọ́n fẹ́ kà lórí gàgà a sì fẹ́ o. kọ́rọ̀ wọn mọ́ bàá wá ọ̀rọ̀ ọmọ báyìí báyìí mo ti

ṣé màá pé development náà ló níbẹ̀ òun nílò ayé àbáyé develop níbẹ̀ náà tí wọ́n á develop ní àbí bàjẹ́ ọmọ àti bàbá láyé òde òní di ń sọ àwọn ọmọ àgbàǹbẹ tí wọ́n bá wọn jáde wọn dá àkàǹfà ló kọ̀ bàbá ò ní jẹun dé ti

ọlọ́mọ jẹ bí mọ̀jọ́ náà ní ò bàbá òsì ní sáàbùrú pọ́mọ̀ wọn náà wọ́n jẹ̀yà onímọ̀tọ́ tí máa ń ẹ̀ tuntun náà bá bí ayé ti dà ní sí àwọn ó wá gbogbo nọ́mà kẹ́yà mọ́ sọ fún yàn pọ́mọ̀ ká lóyún nìkan yọ́mọ̀ pé nọ́mà kí ló wà mẹ́ ọmọ ẹ̀ náà ti gbóyún ni ẹ̀ èyí ò ní rí pé ó sa burúkú tó tóbi olóòrí bóyá kó ń sa pamọ́ nípa mọ́jáde mọ́ kódà tó bá bímọ yẹn yóò lè padà sí skul kó wá ní secondary school lọ́wọ́ wọn lọ fẹ́ sẹ́gbàm yóò sì gbọ́mọ lọ yóò mọ̀ tọ́mọ fún yàtí bá ń ta kúlíkúlí àbí ẹ̀pà àbí bisikíìtì gbóyún kéwú yóò mọ̀ afọlọ́yìn yóò mọ̀ padà kíláàsì yóò lóòtù wà nílé ìwé ìtọ́ ẹgbẹ́ ọ̀tọ̀ ní táwọn òbí rẹ̀ máa ń pa rẹ̀ lé ọ̀tọ̀ ní tó ti dájú tòde sùn bẹ́ẹ̀ náà ibẹ̀ kan lẹ́yìn ìkọ́ ọmọ ó sì ń gbé pápó tìlà ìkú àwọn kọ́ ọmọ ó dáwọ́ bá kù jọba bá wá jálẹ̀ yóò ìbàjẹ́ yẹn pọ̀ débi wípé ìrìlẹ̀ mẹ́lẹ̀ kò sí ń tọ̀ ìwọ̀n bá bí tó bá mọ̀mọ̀ nínú ìbàjẹ́ tí ń bẹ láyé lọ́nà báyé bàjẹ́ mà àwọn nǹkan kan bẹ tó tún mà àwọn ìtorí bá jẹ́ mùsùlùmí à ń ṣẹ̀ṣì kò ní já túnmọ̀ bàbá àti wà lórí lórí ọ̀tọ̀ká àwọn jága oúnjẹ ọ̀hún mọ́ nǹkan kan tó bá tún gbọ́ fáwọn àbájẹ́ mi bẹ́ẹ̀ rẹ́fúrẹ́ǹdì ọmọ rẹ sọ ní ti pété nù tẹ́lẹ̀ náà rẹ ọmọ ẹ̀ ní kéde ní ìṣòro tó jáde lónìí ní láti tẹ́yìn yà ló ń jẹ́gẹ́ bàbá rẹ ní spiritual challenge nítorí fún àti pastor àti reverend ọmọ òun wá jẹ́gẹ́ kì í ṣe spiritual spiritual challenge. Ibi táyé bàjẹ́ nínú. àwọn mẹ́pàá àwọn òfin àbí wọn pàwọn àwọn èèyàn pààyàn tó ní pàwọn bẹ́ẹ̀ ga àbí wọn pàwọn ìbàjẹ́ yẹn ní agbára lẹ́nà òbí sọ harold bí na kẹsẹ̀ ẹ̀yìn nìyà ọlọ́run bọ́ bá tó ga ó ní ìbàjẹ́ ah! ọlọ́gbàlejò kò ní bí n bẹ lórí ọ̀nà bímọ kẹsàbà ẹyìn ọlọ́run bá ní kékeré lèmi mọ dábàjẹ́ sáàrin wọn ọwọ́ ara wọn ni wọ́n fi ń fa ìbàjẹ́ ọwọ́ ara wọn náà wọ́n fi ṣe fúnra wọn náà wọ́n ń pàjọpọ̀ sí ẹlẹ́ra wọn lórí ọlọ́run ilé ní òde ẹ̀kọ́ mọ́ bá àpọ̀lẹ́dẹ́ àbẹ̀ nínú àwọn aburú tí wọ́n ṣe ọlọ́run ni mo fẹ́ jẹ́ kí wọ́n tọ́ kíkorò díẹ̀ ní ẹ̀kan tọ̀ ṣàwọn ń tọ́wọ́ àbá àtọ̀ ẹni ojú jẹ́jẹ́ rẹ̀ tí ọ̀dá fún ma lẹ́ni kó sì pìrìfẹ́ǹdì fún fóun dá lẹ́yìn táyẹ̀ rẹ̀ ti bàjẹ́ lọ́rùn rẹ̀ ti bẹ̀rẹ̀ sátán ní ọba ló ń fẹ́ àwùjọ yóò wà tún yóò wà kọ́ ibi. ìyòsílẹ̀ kọ̀ọ̀kan bá rọ lẹ́nu àmì ẹlòmíì láti kékeré ọmọ ta fi ń yà sí láwọn kan ti ló ní àwọn fẹ́ra wa lọ́dún pàdé lẹ́dẹ̀ẹ̀kan lẹ́dẹ̀ẹ̀kan náà wọ́n ti kí mọ́lẹ̀ lóòótọ́

ó sì máa ṣẹ̀ṣẹ̀ tó kò sí ogun torí ọmọ aburú tó ń kiri níbi kó ń súnmọ́ àwọn èèyàn aburú nígbà tí ó bá pé twenty twenty one twenty two twenty three twenty four twenty five tàbí bẹ́ẹ̀ àbá àmọ́ tó bá ló fẹ́ ṣe ìyàwó ó lè má rántí mọ́ gan pé nígbà kékeré nǹkan báyìí ṣẹlẹ̀ tó ọmọ nfọlù yóò wà nílé ọkọ ọmọ òdì wa kò bá ní ronú bí ìlú ẹ̀kọ́ bá a bọ̀ nílẹ̀ ní àmì nígbà wàhálà bá wà á pọ̀ ẹ̀ wà ti scam dọ́kítọ̀ ní màá lọ́wọ́ pé ọ̀sẹ̀ yóò òní alọ́ ọ̀sẹ̀ yóò rí wọ́n ní pé nǹkan ti ha lé ọmọ rẹ̀ yìí wọ́n ti wọ́n wọ́n ha wọ́n pé nǹkan mọ́ òjíṣẹ́ yìí yóò wá rò pé yíyí wà sọ fáwọn pé mọ̀sẹ̀ yóò àbí oyún àti gbàwó ọdún mẹ́wàá sẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn kó lè ẹ́ ti máa ṣe léyìí yóò ní rárá wà lọ́gbọ́n ní rárá sí ibi ní skáàmù ọgbọ́ọ̀lù ojú àpàdé ojú àpàdé lọ́pọ̀lọpọ̀ ọmọ pé àpamọ́ wà kò sí tó ti ń ní oníláyé tí wọ́n ṣe skáàmù fọ́tà ní mọ́ kò sí kí dọ́tọ̀ bá ti tó bá ti sẹ́yìn ní òun kò sẹ́yìn. lẹ́yìn òde kọ̀ọ̀bù bá a lọ lẹ́sìn amíl tó bá jọkùnrin lórí rẹ̀ fa pọ̀ lórí òní pé wọ́n ti lẹ́yìn ọ̀lẹ́ bí màmá yọ́wà ránṣẹ́ ìbànújẹ́ lẹ́yìn ẹjọ́ pàápàá òsì tó gbọ̀gbọ̀lọ̀ àìmọye rẹ̀ ìbàjẹ́ yẹn pọ̀ ó ju lẹ́bùlù tí yẹn lè máa tẹ́ ń sàbà ọ̀tí lọ lọ́dún mẹ́wàá mẹ́rin ló ń sọ ìkíní jọmọ yàwó sówà ẹ̀rọ àfọwọ́ wà ní ìdájọ́ àwọn ọ̀rẹ́ yìí kan bẹ̀rẹ̀ lè tẹ́gẹ́tẹ́ yìí bá ń kí wọn ah, ah, ah, yóò tẹ́ ìgbójú kò fún ẹni pé àwọn arẹ́mì àti àfá ẹmú bá rò pé ẹjẹ́ tó kápẹ́ bá ń kú ọmọ ọdún èlò náà lọ́nà ṣùgbọ́n ilé ayé ti ti develop ó advance to that level so advance kù àbójú kìí ṣe sọ́jà àti ní àbí bàjẹ́ sí ìyẹ́ láàbìmọ̀ wípé nígbà tó lọ lọ bẹ̀rẹ̀ dẹ́yà ọlọ́run akọ àwọn mọ̀lẹ́kà jọ ní wọ́n tó bá mọ̀lẹ́kà wípé inú jẹ́ inú òfin agbóhùn kọ̀ọ̀kìfà gbogbo ẹ dá àwọn èèyàn kan sórí ilẹ̀ tó ṣe pé táwọn kan bá ti lọ nínú wọn làwọn mi ọmọdé ìtumọ̀ àkọlífà kì í ṣe àròlé òkú ẹni tí bá rọlé lẹni tí èyí sí ní tẹ́lẹ̀mí ojú òde o síbẹ̀ ní abẹ́kọ̀ àbítùmọ̀ àrólé pọ̀ ní ó rọlé bí ẹni kan tó bá lọ́lọ́ lóun ní àrólé tó ní àrólé ta ìgbọ́lọ́ lọ́wọ́ lọ́tọ́ fi ní ìdí àrólé tá a gbọ́ máa tù lárólé o kì sì tún rẹ̀ lárólé o ìtumọ̀ rẹ̀ ní àwọn èèyàn tí ó máa ronú di ara wọn tẹ́lẹ̀ pé tí ẹ̀nà kan bá ti lọ ìbí ìròyìn bí gbogbo wáyé ṣe wà ìyàwó kan ní wọ́n bí wa ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà wájú ọ̀rọ̀ àmì ìbẹ̀ láyé kò fẹ́ tán tá a fẹ́ dá sí àwọn tí ọ̀rọ̀ kò ti wà náà wọn ti bí wọn kalẹ̀ ìtumọ̀ ìní ìjà ẹlòmfì àrùbí fàlífà ìdí àkọ́kọ́ fèrò yọmọ ènìyàn ìran ọlọ́run ó dá sórí ilẹ̀ àwọn tí ó mọ̀ balẹ̀ jẹ́ òbílẹ̀ jẹ́ làwọn èèyàn wọ̀nyẹ́ fíkú dínà wọ́n padà máa para wọn ó mọ̀ tẹ̀jẹ́ lẹ̀ wọn náà ṣe mọ̀ lọ́gbẹ̀ ṣọ̀gbẹ̀ ṣàbùdé ìjọba ọkọ̀ dé sọ́lá ètò wọn bá lò ń bẹ́ẹ̀ ó ní wípé ìwà ìbáyé jẹ́ ìwà òbílẹ̀ jẹ́ òun làwọn mọ̀lẹ́kà kọ́kọ́ páyà lórí dídọ̀mọ̀ èdè yẹn torí pé kò sí àwùjọ bí kí ìwà àbàjẹ́ táyé ti dàrú máa wà túbọ̀ tó balẹ̀ máa wà òní ní tọ̀kàbalẹ̀ lọ́dọ̀ olórí òní lọ́dọ̀ ẹlẹ́wọ̀n àwọn èèyàn tí ẹ̀dẹ̀ fẹ́ ṣe tọ́lọ́run wà ní ìṣẹ́gbójẹ́ kan ṣe torí lẹ́wọ̀n fún wọn ìdí inú jọ bí náà àwọn ilé ọmọ balẹ̀ jẹ ibi wọn ọba ti máa ṣe lọ́n ní ìjọsìn tó lálàáfíà ìwà bàjẹ́ ní ìrọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ wò láyé gbogbo àwọn àlù tí wọ́n sọ fún àpòjì bẹ́ẹ̀ lọ in the world ibè lábúrú ti pọ̀ jù in the world. mo jẹ́ mọ́ kílẹ̀sì tí wọ́n nínú ìbàjẹ́ táwọn tí wọ́n ti dọ̀mọ́ kílẹ̀sì tí wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ níbi kí wọ́n máa rí igi àbí ìbàjẹ́ ní democracy ọ̀fẹ́ǹtì náà ṣé bẹ́ẹ̀ ni àyẹ́bẹ̀ ẹ̀kọ́ electoral fraud ọ̀fẹ́ǹtì àwọn ẹgbẹ́ ẹgbẹ́ democracy lórí jù láyé amẹ́ríkà ni tí wọ́n àlẹ́ jara wọn ọ̀fẹ́ǹtì àgbọn àlẹ́ jara wọn ọ̀fẹ́ǹtì ẹ̀ dáhùn tí wọ́n àlẹ́ jara wọn ọ̀fẹ́ǹtì àgbọn àlẹ́ jara wọn ọ̀fẹ́ǹtì electoral fraud tí àlẹ́ jara wọn ọ̀fẹ́ǹtì àgbọn àlẹ́ jara wọn ọ̀fẹ́ǹtì ìlú wa ní bàjẹ́ ti pọ̀ jù láyé amẹ́ríkà nọ́mbà wọn wọ́n ń jẹba gómìnà márùn-ún tọ̀ mẹ́rin nínú wọn wọ́n ti rí ìpè tàbí àjẹmí láti rí ìpè ó fẹ́ jàbọ̀ òkèèrè amẹ́ríkà ẹ̀rọ ìbá ń fúrì lọ́wọ́ kálukú ni ẹ̀ríkà bá ti ṣe ọjọ́ ọjọ́ ọlọ́run ó ti yé bá ẹláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ̀ lórí ìdẹ́dẹ́ ẹ̀nìkan fún ìbò ọ̀fẹ́ tó bá bí ọmọ mẹ́rin tó súnmọ́ ní ọmọ mẹ́rin ẹ̀sìn ìtọ̀ọ̀tọ̀ lẹ́ bí fòkòtẹ̀ rí dájú ọmọ yọba ní ìdájú wáyá wá ilé àárọ̀ ọmọ nàìjíríà kọ̀ọ̀kan ní ìlú ìgbàjá àmùkọ́ lè jẹ̀wá wọn níbi ìjà wọn kò sí kò sí lọ́kàn wọn bí ẹranko ni bí ẹranko lọ́nà fi ní ọ̀lẹ́ nínú kẹfàrú yẹ̀dàmọ́jà ẹ̀wọ̀n wọ̀yà kúló kẹmọ̀ ta kúló tàní àmú wọ́n ní àrùn ọ̀tọ̀ ọ̀lá máa kìbì yìí wọ́n gbàdúrà yìí wọ́n sì máa jẹun bí ẹran ṣe máa jẹun ẹ̀yìn ọmọ ìyá mi gbogbo fasáàdù ti ń bẹ láyé pátápátá ààrẹ ẹranko láti kọ́ yorùbá tó bí gbogbo fasáàdù pátápátá láti bẹ̀rẹ̀ jókòó ààrẹ ẹranko láti kọ́ ló gbẹ yóò lè rún un ẹ ń bẹ nínú àwọn ẹranko tá a mú ìpè ẹranko àbíjà ẹranko oníjẹ ẹranko àbíjà sáré lè sọ̀rọ̀ ní èdè yorùbá.

pípa jẹ tá a wá sàn ó wá tó sórí síbìsì pípa jẹ kan ní kíkan pààyàn kálọ̀ bí rúbọ̀ nìkan wo àwọn ní rituals lóṣogbo ń bí òṣogbo yìí òṣogbo yìí ẹnìkan bíi ọdún tó ti pọ̀ díẹ̀ sẹ́yìn ó fẹ́ fẹ́ yàwó ìkàdúnà náà ti fẹ́ fẹ́ àyíyàwó sọ. ìgbà tó ní àwọn ní ẹni èdè mùsùlùmí ló kú ní wọn ò bí ẹ̀yìn àwọn fọwọ́ sí i àwọn ìgbàgbọ́ mọ àwọn fẹ́ jẹ́ ní à ó islam ó ti bẹ̀rẹ̀ ọlọ́mọ ìjá ti bára wọn dé sóyò yóò ti jẹ́ ó ti àwọn ìrìn tó pọ́n tó pa ẹ̀lẹ̀ àpọ́n ni ó sá àwọn òbí bó sì kọ̀m̀pẹ́sì wọn nígbà sọ wọn bá gbà lọ́ba fẹ́ ó bímọ kìíní ó bímọ kejì wọn ń bá ara yẹn lọ àwọn ọmọ rẹ̀ ti wọ sùkú ọmọ méjì ti wọ sùkú bóyá wáyé tó kí èmi lọ́wọ́ ọkọ wa ò yíkó tó jọ mẹ́ta kí mi ló ti ìgbéyàwó mi ọba yà mí ọlọ́kùnrin lè bẹ́yàwó mi. èyí bẹ́yàwó mi ọlọ́run lè bẹ́yàwó mi o obìnrin tọkọ ń lé kí yóò lọ ká amalé yóò di omi gbóná lọ́wọ́ yóò lọ yá lu yẹn ọkọ̀ òjò wọn yóò lù kan náà torí kọ́kọ́ bọ̀ láti. nígbà wo ni jọ́ kan lọ́kọ́ bá dé bọ́kọ̀ ti dé ìdáná oúnjẹ bọ́kọ̀ ọkọ ti jẹ ó ti sára rẹ̀ dáadáa lórí kí nìkan wọ́n tún ṣe lọ́kọ láyà bẹ́ẹ̀ nìkan ṣe wọlé tọkọ mi ó ti kún ọkọ̀ pa lórí wa pariwo náà. ibẹ̀ ni o gbára àti o bá ya wọ́n bọ́bẹ̀ nù nù kún ọkọ̀ báyìí tọ́bẹ̀ parẹ́ síbẹ̀. ibẹ̀ lọ́kọ̀ gbàgbọ́dọ̀ lọ ọ̀pọ̀ tá a wá ń sọ yìí nígbà náà ó ti di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà gbogbo ẹbí pátápátá oúnjẹ rẹ̀ ń dẹ́kun lókè ẹbí jẹ ìyá tí òbí dọ̀mọ́ méjì lọ ìyá lásàrà àdùn fàárà bá dé àwọn ọmọ àlọ́ ọ̀pọ̀lọpàá rẹ̀ wọ́n ti dùn. ọmọ yìí rẹ̀ ẹ̀rẹ́ òwúta orí gbogbo ilé gbogbo ẹ̀. àwọn dìdẹ́kùn wọn wá yọ ọbẹ̀ òtún wọn wá bẹ̀rẹ̀ ṣẹ́ lórí ẹ̀ ìgbàjọ́ bẹ̀rẹ̀ ṣẹ́ lórí ẹ̀ wọ́n ti tẹ́tì pé ọwọ́ tó mọ́ bẹ̀ yẹ tó gún ẹni yẹn ṣáàbù lọ́wọ́ lóṣòlù ṣáàbù wọ́n bá bẹ̀rẹ̀ sí máa tẹ́tì àbókí wọ́n bá mú wá rẹ̀ ní jọba ìbáyìí báyìí báyìí ní sáàmù báyìí báyìí ọlọ́mi báyìí ọlọ́sí ọlọ́gbìn ọ̀lẹ́ kólóòtọ́ àbókí ọ̀wọ́ ìjọba ó ní ẹ̀ onye olókòótọ́ onye òótọ́ ni òótọ́ ni ájà tó bá ti wá pé ọmọ àwọn ń sáàmù báyìí tó wá wá fún ọlọ́bẹ̀ òun wà onímọ̀ọ́dẹ̀ ṣe wọlé tẹ́lẹ̀ ẹ̀rí òun ló fẹ́ pariwo bó ṣe fẹ́ pariwo báyìí obìnrin ẹ̀rí asọ̀bọ̀lẹ́nu ẹ̀rí asọ̀bọ̀lẹ́nu nítorí tó ti ẹ̀rí asọ̀bọ̀lẹ́nu yá ti ń fàyẹ̀ ló ń jì ló ń jì gún tó òun sì jáde iṣẹ́ tó bẹ̀rù ló ń ṣe obìnrin ló ní àwọn àpọ̀kọ̀ ilé ayé dàgbàsókè àbí bàjẹ́ ọ̀pá ibi tó bẹ̀rẹ̀ wà ní ìṣe ìrẹ̀lẹ̀ wọn. lójú ọ̀pọ̀lọpọ̀ ìwà àbàjẹ́ tí ń bẹ láyé ìwà ẹranko ni. ìní ìtara pààyàn òṣèlú òun náà wọ́n mọ ẹni kan bẹ̀ jọ. wọ́n lọ́kàn ti dá tó ń di ọjà bàbá ẹni tó wà wájú kan bẹ́ẹ̀ lè bá lọ. ẹ kà wá òkè àá kí ló wájú sá lọ. èyí jẹ́ ibi tó tó kó fún ní wọ́n rọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n bá sọmọdé ẹ̀fà pé kò sí gbogbo àti oṣù tuntun orí èèyàn abẹ́ òfin àtọwọ́ rẹ̀ méjèèjì ní abáyé ní abá dàmú ní ọdí ìdàgbọ́lọ́ ó ní ẹni tó sá lọ òun lọ́wọ́ abá ó ní bóun ṣe wà àfa lò abalì alfa and abalì ẹ dàpọ̀ ẹ̀wọ̀n kan méjì tọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn àfa àti abalì ó ti wá bá àwọn ọlọ́ ní ìdí ìkan owó ó lọ wọ́n bá ṣe ó wá lòun òfowó kéke àwọn bá ṣe kówó gidi tààrà lọ pé fáàtì èèyàn làwọn lò wọ́n wá jẹ mọ́jẹ káwọn wá ṣe ìyọnu rọ̀mọ̀dọ́n tí rọ̀mọ̀dọ́n bá lọ tán wá mọ́jẹ àwọn òṣèlú àgbẹ̀ ó sáwà á dún lé olórùn ká lóò ní ìdí owó àbá àwọn àfa àwọ wèrè nìkan náà àwọn tí wọ́n mú wá sọ́dẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ àlùfẹ́ ọmọ tó ń tún ní alọ́gbórí ẹ̀ ìwé ẹranko ìmẹ́nu ọmọ ẹranko àbìjà ní èèyàn àwọn èèyàn àbìjà ṣe rí ojú ẹ̀rẹ́ tí mo sọ ó wá kéré káwọn tí wọ́n sọ pé àdẹ́yìn ètò ẹ̀dìbò fún wa bẹ́ẹ̀ bá kú dìbò wọ́n lé dépò ẹ̀yìn náà wọ́n jẹ́ ẹ̀yìn náà wọ́n ọlọ́rọ̀ tí ọ̀dá wọ́n ti àwọn ọmọ ọlọ́mọ kan sáájú àwọn yóò máa pariwo wájú àwọn wà ní mọ́tò tí wọ́n bẹ́ yìí wọ́n lọ àwọn yóò fàyà gbà àwọn ọmọ kún lórí káwọn lè máa ṣe àwọn ọmọ jẹ́bò wọ́n máa lẹ́yìn lẹ́ sọ fún wọn àwọn ọmọ wọ́n lọ́mọ kàwé lèbò ọ̀kan nínú pàṣẹ tó fẹ́ jẹ́nìyàn ká lára àwọn ẹranko yáàkó lónà yẹtàmọ́ta òun náà wà yáàkó lónà

ṣẹba fi rẹ̀ lẹ́gbẹ́ púpọ̀ lẹ́rù lẹ́jẹ̀ kí jọmọ lọ́mọ náà wọ́n pàdé club wọ́n lò tẹ́ wọ́n lọ rí kan ara wẹ̀ hàn. àwọn ẹ̀jẹ̀ èèyàn dẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ sẹ́ranko ara ọ̀làjú tí báyìí yẹn ṣe ń nù ẹ̀lú kọ́ńdọ́ọ̀mù wọ́n ní ẹ̀rùn ìwé rà fún ọba yẹn sùn ẹ̀bára yín sùn jẹ́ ẹ̀lú kọ́ńdọ́ọ̀mù tí ọmọ ọba ti lóyún lọ́dọ̀ àwọn òbí kì í sọmọ burúkú gbogbo ẹni bẹ láyé ìyọ̀bá àbásùn káyí kì í sọmọ tó lóyún lọ́nà wà lóun fẹ́ lọ́kọ àwọn ọdún ẹ̀sìn gbóyún báyìí kì bá àṣẹ pé ẹ̀ka tí wọ́n bá sòrí lọ́yìn ìyá rẹ̀ bá gbóyún tó tó wàrà tó wà sí lórí rẹ̀ tó wà ní fẹ́ẹ̀nì wèrè àwọn tí ó lóyún jẹ́ ti báyé wọn àtọ̀rún wọn jẹ́ kọ́ àwọn aṣọ owó di òpin oríire ọmọ mùsùlùmí wa mú kiri wálé kó lò wọ́n fẹ́ níbi ìwé nǹkan ọmọ níbo ti ló lọ. kọ́dà àwọn pé mùsùlùmí wọ́n ní kàkà líle ń jẹ́ bò ó dirun wálé yìí ni nígbà ó sì ti gbé mọ́tò wa. ìbàjẹ́ ti bẹ̀rẹ̀ ayé yìí. kí ló sọ̀rọ̀ ìdúró kọ́ ẹ yá àpò ẹ̀yàn ẹ̀yà àbí táwọn jẹjọ mẹ́rin mi ṣé ẹ ní yẹn background ni mo tẹ̀lé pé with that background ẹ ká mọ̀ pé àbí ọ̀ ni ṣé bàjẹ́ ọmọ bá ní àìmọye ọmọ tó ti dàpọ̀ wọn dùn tó ti dàpọ̀ tó ti dàpọ̀ mọ́ máa lẹ́ẹ̀dẹ̀ tó lọ́rùn Òṣogbo bọ̀ ń sọ àdìbò bí ẹjẹ́ sọ tẹ́tẹ́ ọkọ̀ àjẹ́ òun yàtọ̀ tó bá lọ́kọ̀ ìyẹn bá fara dáadáa lẹ́nu ẹ̀yẹn dáadáa yóò yìí ẹ̀ ń jà sọ́mù ọkọ lò lọ ìyàwó ní méjì péré ń tiẹ̀ nínú ìyàwó lọ́dọ̀ bá ló wọ́n sọ ọmọdé lè parọ́ lóòótọ́ náà méjì àkọ́kọ́ ìbáwọn tẹ́ bá ti ní wọn bàbá wọn wà ẹ́ rí pé wọ́n jọ bàbá wọn ní ó tọ́ ọmọ ọ̀tọ́ torí pé gbogbo bẹ̀rù ọlọ́run ẹ̀dá ọ̀pá rí tútù lọ bá lọ bàbá mi bàbá mi lóbi ní mẹ́jọ ìwọ olùyàrin ẹranko láti kọ ẹ̀ṣọ́ ẹ ní ìwà àbàjẹ́ kan ẹ̀rí parí ẹranko lẹ́sọ̀ọ́ ewúrẹ́ máa ń dá ẹnìkan bí omi tẹnubọ̀ tó a bá ti lè wẹ̀jẹ̀ ó ti jàjàdó ẹwà dàpọ̀ ó lè pọ̀ láwùjọ àdúnlọ̀ ẹwù ó pọ̀ lọ tí ó ṣe ká ẹjẹ́ sáré wọnú àlùkọ̀rá nílọ kí sáré fún lápẹ̀jú ibi mélòó kan alágbé tí ó fi lẹ́sọ fún kí máa dùn àti alógbè gbogbo ẹ̀ ṣẹ́rin dín jẹ́ alifasad arúgbó ìfisad kọ́nsẹ́pì tó yẹ ká gbóyè torí ọlọ́run ọba pàtàkì ọ̀rọ̀ nípa rẹ̀ náà lọ́kọ̀ọ́ kan inú fi bẹ̀rẹ̀ pé láti bẹ̀rẹ̀ ìṣẹ̀dọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn làwọn mọ̀lẹ́kà ti rí ìṣẹ̀ àti point of order inú point of order ọlọ́run àwọn tó ń fẹ́ dà yóò mọ̀ balẹ̀ lẹ́wọ̀. tẹ́bọ́ wá lọ wo alukur'an dada tó bá bẹ̀rẹ̀ sí máa kábi tọ́lọ̀ ń sọ̀rọ̀ fasáàdì bẹ̀ bóyá olùfẹ́ ìdìmọ̀ adínlọ́lù fasada àbólú haúsada àbólú mọ́sílù àbólú ọ̀rọ̀ nípa rẹ̀ pàtàkì àgbọ̀dọ̀ wọ́n kà fífìtì láàyè oríṣiríṣi tọ́lọ̀ tó ń sọ̀rọ̀ ọ̀fà yìí ẹgbẹ́ máa fi kàn gbogbo ànábì ọlọ́run tọ́lọ̀ ń gbé dìde pátápátá ọlọ́run wọn gbé wọn dìde nígbà tó bá rí pé fàṣálù ti wà láwùjọ aburú ti dé ọyá ẹ lọ àwùjọ ẹ lọ tún ṣe abájọ́jú ànábì wà lóko alẹ́ yìí sọ̀rọ̀ àwọn èèyàn ti ẹ lóbìnrin ọwọ́ lọ́kùnrin níta wọn ìlú ẹ̀ lásán ní ìdí lọ́rọ́kùnrin nìgbè kọ́ọ̀dà wọ́n ní ká ṣe òfin nàìjíríà pé kọkùnrin àtọkùnrin lè máa fẹ́ ra wọn kọkùnrin lè máa fẹ́ wúrẹ́ kọ́ máa fẹ́ máa lù kọ́sì lọ mọ́tíláṣí àbí tọ́tì kẹ́tún súrì fún wọn kọ́ wọn gáàm fún wọn lù wọ́n ti wọ́n gáàm kó wọ́n sùkù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lásán wá pọ̀ ó lẹ́gà nínú èbò lẹ́mọ̀ ní lẹ́gà nínú èbò wọ́n ní ká ṣòfin ẹ̀ ó kára ń tí amẹ́ta bí èké ń ti dọ́lá sáà tí ò fi wọlé mọ́ kò legislate kò jẹ́ kí eh, same sex marriage kò gbà tẹ́lọ̀ kí á lè tẹ̀lá ìgbà yẹ wọ́n àlébẹ́rẹ́ ìsọ wọn ọ̀kára náà ti lélẹ̀ ọ̀fẹ́ ìgbòkọ̀dá bẹ̀rẹ̀ ẹ̀ lébà wọ́n ti mọ̀ kí mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ alágídí mọ́mọ́ yà lọ́wọ́ àdìgbì ọ̀rọ̀ kan mọ̀ kọ́mọ́ ẹwọ́ ẹ̀yọ́mọ̀ yá mi tàbí ẹ̀jọ̀ bẹ̀m̀bì ìtàn pè ní fasad òun ni kòròdù sẹ́yìn ìyáàlẹ̀ ìdìdà oríṣiríṣi tààrífù mọ̀kọ́ sí ìwé gíní sáré mẹ́lẹ̀ ìbàjẹ́ yẹn a máa bá ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ nìyà ẹ̀mí gangan tẹ́ pé ọmọ ẹ̀dẹ́ nìyà gan yóò bí kọ́ ọ̀rọ̀ ni òun gan tó àwọn nǹkan tí ń ti rí sí dáadáa yóò padà máa rí sábúrú àwọn nǹkan tí ti rí sábúrú tẹ́lẹ̀ yóò máa ṣe gọ́ọ̀nù nàìjíríà nígbà tó ṣe gọ́ńtò ó lòun mú ẹ lọ sẹ̀ríà gbogbo ní lárúbá ọ̀pọ̀lọpọ̀ ní lárúbá ló kún lọ́wọ́ ó di ọwọ́ olè nígbà tí ìṣẹ̀lẹ̀ lọ kò sí ẹni tí ó yan rẹ̀ tó yan rẹ̀ mí mo yan ìwé ìgbà bàbá ìrọsẹ ó sì di okùn olùdí bàbá ìrọsẹ. ó wá di gómìnà ọdún méjì tán ó wá di sẹ́nitọ̀. nígbà tó wá di sẹ́nitọ̀ bàbá ti bẹ ní abẹ́òkúta mẹ́ o mo pẹ́ sọ́ba ọ̀yẹ́ mo ti oní pírẹ́sidẹ̀ntì nígbà ó lè fi tóun ti kọ́kọ́ mọ̀ ní pé yóò ti pàwọn ọmọ sí mi tàṣìkò òun ó tó kò bá ní lọ kí o kò ní lọ kí o nígbà wọn wá yá tẹ́nìkan ní kánò tó wá wá sí kìíní wọ́n ń pẹ́ sọ tó wá ní pé ìyẹn ń tẹ̀ táwọn bá ti ṣe mi tàṣìkò òun bá jọ yóò lòun lọ o ìgbà lòun náà tó wá dìde àwọn ọlọ́gbẹ́ àà kí ẹni tó ó kírun lẹ́yìn lájọ ìlàjọ ọyọ́ wọn tèmi kìí yẹ́dùn ọgbẹ́ alájáde tó kírun ẹgbẹ́ kírun nígbà tí ó yà á ó lè wọ́n kí àrí lóhun àtọ́bí bá di mara wọn gbáàdì obìnrin lómi lọ́bà rí sẹ̀ríà ẹ̀sùn kí bàbá yàn bàbá yàn gbádùn sẹ̀ríà lọ́bà rí àṣíbọ̀ náà jọ pé sẹ̀ríà yàn padà yóò padà fi dà tí ó di fèjì láàrọ̀ ọ̀run lọ́mọdé àbúrò bẹ́ẹ̀ mi àdéhùn fàṣáàdù máa bẹ́ẹ̀ mi ọ̀bẹ̀dẹ̀ ni yẹ bó ti jẹ́ pé ara ó dùn owó bí yóò pé tó bá sì padà yá àwọn àìsàn kó débẹ̀ bẹ́ẹ̀ sọ jẹjẹrẹ sáà sọ jẹjẹrẹ bá bọ́ sínú ara rẹ̀ yóò di pèsè tàbí òun tó bá ní kidney problem yóò padà di pèsè tàbí òun tó bá ní heart problem yóò padà di pèsè tàbí òun ọ̀dà kọ̀ wá ní àìsàn kankan bọ̀ fún lẹ́mìí gbogbo wà ní àmì ègbò nínú kéṣù òfin kan bẹ́ẹ̀ náà ló ṣe rí níbi títáyé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa di píṣẹ́ẹ̀tì níbi dáadáa ẹni tó náà ti ń kí wọn tẹ́lẹ̀ láti jọjọ́ ń ṣe brọ́dà brọ́dà lábàá ikú náà ti dọmọ yàwó àbí ìṣẹ̀lẹ̀ brọ́dà kìíní wọn ti di yàwó brọ́dà ń bá àwọn èèyàn

bóòlù ṣe ń wọlé bóòlù ṣe dẹnu kọ́ onídàábò tí kiri yóò ń dẹnu kọ́ wà tí kiri yóò bá a sùn ẹnìkan sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Port Harcourt Port Harcourt ẹnìkan fẹ́yàwó fẹ́yàwó lẹ́yìn àárín ọ̀dọ̀ àwọn èèyàn wa tí ó gbé lóòrùn ẹlẹ́yà ló ti ṣẹlẹ̀ bọ́bá bẹ́ gbẹ́ yìí tó ń sọ̀rọ̀ tó sọ fún mi múlẹ̀ mọ́nà bẹ̀ bàbá sì di pé sábùbá lọ sí mọ́ṣáláṣí ẹgbọ́n ti níyàwó ní tẹ̀mí ẹ̀ balẹ̀ kó tó wálé rẹ̀ tó ti pé tó ti dáná tán ó ń tó paràjílé yóò dùn ọmọ sáà tó bá ti kí mọ́gírìmì náà ní mọ́ṣáláṣí kàkà tó mọ́ kàkọ́ àti mọ́ṣẹ́ kó ìbára bẹ́ẹ̀ kó ṣe wájà ìṣàyẹ̀wò lọ́lẹ̀ ìyàwó wa ń bèèrè kí ọlọ́mọ sí òun mọ̀ ọ̀rọ̀kọ̀ rẹ̀ ọlọ́run ti ní kí bàá dà máa ọ̀pọ̀ ọlọ́run nígbà tó yá ọba ti pé ó rí gbá ah, ẹmọ̀ tí ọkùnrin àtọ́ obìnrin bá ti ń súnmọ́ra ìfẹ́ ìmọ̀ ń pọ̀ sí ọjà ẹwọ́n tí ń lọ bára mọ́yàwó mi ń dé lé díẹ̀ jáde nítorí padà mọ́ṣáláṣí ah, ah, yọ bára ìwálẹ̀ ní ìdí ìjà jẹ́ máa jọ ọjà yìí ṣáà lónà bá wọ́n pé ah, ọlọ́mọdé sí ọlọ́run fún ní ìyàwó rẹ̀ yóò bá tó mọ́ṣáláṣí ẹ̀wọ̀n tẹ̀lé ọwọ́ àdìjọ́ kan iná lọ ọlọ́run ló ma ìgbẹ́ka tó sábẹ̀ wá ṣe ní bọ́sà sàwálẹ̀ ìgbà tí ó wálé yóò bẹ̀ wọlé ó bálẹ̀ fún títì ìgbà tí ó kí ló ṣẹlẹ̀ ọwọ́ àyàwó rẹ̀ ti mọ̀ kò sí ìjà

ọba pásítọ̀ lórí ìyàwó rẹ̀ ti bá sùn pásítọ̀ tí ń bá sùn lọ́wọ́ ọba lórí òrìyẹ lẹ́yìn tó lọ nítorí àwọn ọjọ́ kìí ní adé mọ́tò tí ẹ ti sàpé báàgì dà ó ti da ọjọ́ ẹ̀bù báàgì kó bá mú ó sì dáná mọ́tò èkó ló ti fẹ́ ó sì dàgbàdé ẹ̀kọ́ ẹ̀lá ẹni ọ̀sán tó ṣẹlẹ̀ fún èmi ẹ̀ lọ nílùú ẹ̀mẹ́rin àìbọ̀lẹ̀ rí wọn ilé ayé ń bàjẹ́ ó ní ìlú àánú àwọn obìnrin bí máa ń ṣe mú obìnrin yìí máa burú kó sábà láàbí àbúrò àfikọ́ mọ́mọ́ bẹ́ẹ̀ náà lọ́kùnrin náà ẹjá sọ́rọ̀ dáadáa àdísòfò ẹwọ́ jẹ́rìmọ̀ ti sọ fọ́sáàdù máa ń ṣẹlẹ̀ ẹsẹ́ mi kọ́ọ̀rọ̀ ẹni ń dúró dìbà kó tó di pé yóò lè tẹ́yìn ilẹ̀bà tí ń bẹ́ lọ́kọ̀ kẹ́lòmí mọ̀ orí ẹ̀yìn kan ti bàjẹ́ lára rẹ̀ kọjá láti ẹbí mọ́ bàjẹ́ orí fóònù rẹ̀ nínú tó wà mẹ́ ọ̀hún ara rẹ̀ ní ìmọ̀ nìtọ́ ọlọ́nikẹ́lá àbàrọ̀ ní alákòólórí ní màkíánù yà tí a bá ń jẹ́ṣẹ̀ báyìí ọlọ́ni àmẹ́sọ́lá aléwájú ọ̀sọ́lá ní ọlọ́wọ́ àkànkì ní jùlọ kan sílẹ̀ sí lọ́kàn bí bá ti ń jẹ́ṣẹ̀ yẹn lọ ní ọmọ láti dẹ́mi ẹ̀rọ ní ọmọ bẹ̀rẹ̀ títí tí ó fi bu ọkà yẹn tán tó bá bò tán kò ní rẹ̀ṣẹ̀ kẹsẹ̀ṣẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàgbẹ́ mi òkú náà tọ́rọ̀ fọwọ́ kan ara wọ́n mọ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ àwọn ẹ̀ka mẹ́tọ́ ìlú àwọn ọ̀bí gbọ́ ààrẹ ọ̀rẹ́ mi nìna tó tún fà lọ́wọ́ ìfà ìfẹ́ wọ́n máa gbọ́ sọ̀rọ̀ ara rẹ̀ oníṣe kankan kò ní kàtí ó ọmọ gbogbo ayé ṣe à ń tà ẹ̀ wọn yọ máa bọ́wọ́ ni fọ́pin lọ́wọ́ pàtàkì ó ní ìmọ́ra wọn wà ní lọ́kọ̀ tó kọ́kọ́ ma olúmọ̀ fi ọgbọ́n ma gúdí ìyàwó náà ló mẹ́yìn ní ẹgbùn àwọn òun kìí ẹ̀ tó ẹwà máa sọ̀rọ̀ ẹwà máa tọ́ tí mú mú lẹ́ṣẹ̀ tẹ́lú ìbárọ̀bọ̀ rẹ̀ tí mú sìgá yọ mọ̀ sọ̀kùn sí wọ́n mú sìgá wọ́n ìtàbẹ́ mú tó sìgá bò ẹ̀rùn sìgá nígbà tí ìyàn fẹ́ jọ tí wọ́n sanwó owó ní sìgá ní ìyàn fẹ́ jọ wọ́n sanwó lẹ́kọ́ òsì bẹ̀rẹ̀ oúnjẹ bí sìgá ti dà ní ìsìn igbó ni mú igbó ṣé

tó dẹ̀ fẹ́ ká wà tó ṣe sí ẹjọ́ ń ṣe nílẹ̀ jẹ́ lọ bí lórí ẹni tó tí mo bá yìí sọ èyí tí ìbẹ̀rẹ̀ kan tí mo kọ́ lẹ̀ o ní ti dé bẹ̀rẹ̀ rárá bọ̀ mo fẹ́ jẹ́ ẹgbọ́ concept yẹn yé ni tí mo ẹgbọ́ analysis mi yẹn ní ti bẹ̀rẹ̀ wá ti bá wọn. mo wá òkè ọ̀dà bẹ̀rẹ̀ pé ọjọ́ ti ń lọ ààrẹ ti lọ ààrẹ ọ̀dọ́ ti wá pọ̀ ẹgbẹ́ àti lájẹ̀ ìkẹta sọ pé ẹlẹ́rìí bàbá yìí ni ọ̀dọ́ láti di us mile sì máa gbé ọ̀rọ̀ wà sọ̀rọ̀ gbogbo ẹmọ́ a sọ̀rọ̀ díẹ̀ sí ẹjẹ́ fún ilé ilẹ̀ ẹjẹ́ bọ́ tóbi ní ní ọmọ alẹ́ tó mà ló ìtọ́ mà ló ṣe ló sọ ọ̀wọ́nú ayé ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà tọ́wọ́ mi láwọn èmi lágbẹ̀júwe mo mọ̀ káwọn èèyàn máa wọn sìgá o ṣùgbọ́n yìí ìmọ̀ yìí pé sìgá ẹ̀lẹ́tíríkì ìmọ̀ kọ́ wa ẹ̀lẹ́tíríkì sìgá sì wà èmi ọ̀ma ẹ̀ ibi tí mo àjùmọ̀ wà lọ́ọ̀lì inú hárọ̀ mi ti di ọkọ̀ mọ̀ tí mo lọ inú ti nínú wọ́n ti ti mi mo ti sìgá mi ẹ̀lẹ́tíríkì sìgá ẹ̀lẹ́tíríkì káàdì bí sáàjò kò sí ní káàbò òbí sáwọn obìnrin wà nù tàbí kọ́ ra bòjú lọ́dẹ̀ bọ́ inú káàbà gẹ́gẹ́ bẹ̀rẹ̀ jí mú inú wá sí ẹnìkan bí ó ṣe ti ṣe sí inú nínú káàbà ló tí mo sì yá lọ́ba yàrí ma náà ó ti lọ gba àwọn ìjọ ìjọ ẹ̀lẹ́tíríkì náà wọ́n lóun èdè tí wọ́n pán ọ̀tá ìyún tó wá kéré ewé ilé ìdìbò tó rí bẹ̀rù àyíká àyè nítorí bá mà lọ sọ àwọn cyber fraud èyí olè kàtán ìwọ́n ọmọ nàìjíríà gan ní àmú tọ́rọ 100 million ní ẹ̀nà gbogbo ẹ̀ táwọn olóṣèlú ń bá yàfọ́ tó tẹ́bí lẹ́bù kẹtùnù tẹ́bí lẹ́bù yàwó gan lẹ́bù sí wọ́n ní yàwó wà yàwó plus wà ẹ̀mọ́ àwọn ọmọbìnrin jáde fi súre jáde fi púpọ̀ nítorí báwọn fẹ́ lówó àwọn bá wọn ṣùgbọ́n mọ̀ yọ̀dín lálẹ́ ẹ̀báyẹ̀ wọn jẹ́ púpọ̀ ọ̀rọ̀ wọn jẹ́ ẹ̀yẹ orísun ọlọ́run sáàjọ bẹ̀bẹ̀ ẹ̀dàkùn ẹ̀yà sọ̀ra ṣe rí tí wọ́n ń pè ní fasadi onípìlẹ̀ onípìlẹ̀ tí ń bá kan jẹ́ kí fi ìlàtọ̀sẹ̀ ìpìlẹ̀ gbogbo fasadi láyé tẹ́kí lára rẹ̀ ní gbogbo ìbàjẹ́ ayé ti ń tàkà pátápátá kúfùrù. Number one ẹ̀rì wípé ta ní ń pòròpó ti gbogbo bàjẹ́ tí ń bẹ tí ní wọ́n ìdè àwọn kẹfẹ́ mú wọ́n wá lè wá tàkún mùsùlùmí kọ́ wá lápálá rẹ̀ kọ́ àwọn gẹ́gẹ́ ní òjì bẹ́lọ̀ kò bàjẹ́ àwọn náà ní ó ti fáírọ́ọ̀sì ó ti ṣàkó fáírọ́ọ̀sì covid ti ń da gbogbo ilé ayé láàmú níbi ìjà láàmú lórí nígbà tí wọ́n fẹ́ ṣe vaccine tani ọ̀tà vaccine ní ó ti máa sùn tani ọ̀tà síbẹ̀síbẹ̀ àwọn kan sì ń bẹ lọ́la lórí wípé mùsàlámọ́ra wà mẹ́ ìgbèké ní yìí kọ̀sípírẹ́sì wà mẹ́ covid mélòó lẹ́gbẹ́ ọmọ China ní covid báwọn yàtọ̀ títí tí wọ́n tún ní relation tó ti jáde ní UK tí ó bẹ̀ láì bẹ̀ pọ̀yọ̀ lọ wà nílò ọmọ ẹ̀dẹ́yìn àti ti ẹ̀yìn lọ pẹ́ ládùn wọ́n láwọn aládùn wọ́n tó wá pọ̀lú àwọn àdùn wọn nàìjíríà a rí òògùn kò tí lóògùn ẹ̀yìn lẹ́ ládùn a rí òògùn aládùn rẹ̀ ṣe president wọn wọ́n nígbà tó dá wọn mú lò tí covid dàbọ̀ láyé wọn wọn sọ̀rọ̀ àdúrú wọ́n ń pè àwọn ìbọn kan wájọ káwọn àwọn fàṣọ ẹgbẹ́ ní ìlú ọ̀tọ̀ wa ní ìgbìyànjú ọba ní ìsìn kò ní bẹ́ẹ̀ rọra ní ìsìn wọ́n tó bá tó bẹ̀ sọ lórí gbígbé gbogbo dókítà kan ọmọ nàìjíríà ni ó lọ ti tún ìjà àgbáyé yẹn òun ti gbá òun ti kìí kó sì fi fi kò sí fídíò ẹ̀rẹ́ facebook mọ́ ẹ̀rẹ́ sí kò sí facebook wáyé ó dànù àyìn yẹn kìí ó ní kìí kàdé twitter olórúkìn àti kìí kàn lọ́bí twitter àmáyé ìtìrì wáyé ọmọ ilé dànù aláàbìkìí ìdààmú ayé jẹ́ wọ́n sọ nonsense kí wọ́n dàmú ayé àwọn ayé kófúrò nípìnlẹ̀ gbogbo ẹ̀ kèbè yọ ọmọdéní kan jẹ́ jìnà yóòmìdíní jẹ́ jìnà jìnà bá wò lẹ́nìkan àti bábá yàwó yàwó sí wọ́n ní mutual consent ni tó sórí ìgbé wa mú lágídí ní mutual consent tó bá ìsòrí èkó ẹ̀ náà tó bá parí mú yọ́rọ̀ ìbọ̀ngídí kan ọ̀dà ọ̀dà ẹjọ́ ìgbẹ́lẹ̀ wọ́n ní kò tètè wá rìpọ́ọ̀tù ọ̀dà ẹjọ́ lọ ṣe tẹ́sì ká máa tọwọ́ wọ́n ní ìwà dánwò bẹ́ẹ̀ kan bọ̀ ló kọjẹ́ wọ́n ni àà freedom of speech ni ìyẹn lè sọ yẹ́ bórí íńtánẹ́ẹ̀tì ló gbé sí freedom of speech ọ̀dà lọ mẹ́lẹ́rí ẹ̀wà kọ́bọ̀ ló kọjẹ́ fídíò rẹ̀ ló ní fídíò ẹlẹ́yìn bá wọn sí wọ́n dọ́kítọ̀ ẹ̀ ẹ̀rọ ayé àjọba gbólóhùn free world láwà ọdọ́ tá lè rògbò tiwa ọdẹ bóyì free world ó lè ṣe ń tọ́ bá gbogbo inventions tí ń fa fasádù ìlà alam kìfẹ́lẹ́ ní ṣe gbogbo aṣọkáṣọ táwọn èèyàn wọ̀ táàbìrí pé ilé ọmọ burúkú èbó ní ṣe gbogbo oorun táwọn èèyàn jẹ gbogbo táìsì wọn jẹ èbó nígẹ tí ọba dájá bọ́ọ̀lù yóò fi dàgbọ̀n bẹ́ẹ̀ kéèyàn dúdú kó lọ́n fẹ́ di pupa Michael Jackson lọ́dún bàrẹ̀ rẹ̀ síbẹ̀ ní abẹ́ fún Michael Jackson ni wọn Black America olóhùn fẹ́ di white gbogbo aburú ti ń bẹ láyé ń lọ́kọ̀ fẹ́ ni wa lọ́jọ́ ń tọ́jú ẹnu tó ní ojú ẹ̀ tó ṣíra ẹ̀ tó ṣíra ẹ̀ ó rí lórí ajá bọ́ọ̀lù kẹrin dìbẹ́ndà àbí sáíkà àbí kìíní kan kọ́dọ̀ tó lè máa pẹ́ra rẹ̀ lọ́mọ rẹ̀ alẹ́ nìkan sì kú <laughs> ọmọ ìyá bí tí wáyé lọ́ọ̀ báyìí lọ́wọ́ ẹ̀jẹ̀ kò bàrà rẹ̀ Abdullahi kìrìkan ẹgbẹ̀ ọba ti rú ní ah! ọ̀rẹ́ ẹgbẹ́ rú ní ìmọ̀ ẹwọ̀n kan ó bí sáàrọ̀ ọmọ rẹ̀ níbi tó kì ní bẹ̀rẹ̀ ní ẹwà ìbànújẹ́ ẹjá jọ ọ̀rọ̀ ni alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqi àwọn tó ṣe wí pé àdéhùn tọ́lọ̀ ń bá wọn ṣe pé wọn ò ní sí ẹlòmíì lẹ́yìn òun wọn ń jà àdéhùn tí wọ́n ti gbà pẹ̀lú ọlọ́nkan tó dáyé tí wọ́n tó gbà láyé wa yaqta'una ma amara Allahu bihi an yusal ọlọ́run ní tọ́lọ̀ tó pàṣẹ pé kí wọ́n máa jà pọ̀ eléyìí ti ṣe bí wọ́n máa jà wọ́n ní nuclear family extended family àti fún ẹbí ni me and my family wọ́n tún padà sọ fún ọ wípé yourself first abẹ́mà lọ́dún òyìnbó wọ́n tọ́wọ́ kí wọ́n ti kẹ́lẹ̀ kan sọ kí ẹ pé yourself my personal interest ọjọ́ bá ní pé òun mi ni kò wú kò ní interest kò wú nìyẹn kò lè wú nìyẹn so wọ́n gbà wípé kó jẹ́ wípé everybody was selfish ara rẹ̀ number one kan tán ẹ jẹ́ ṣíṣe ń jẹ́ kiri kan nígbà àwọn akọ bẹ̀rẹ̀ pẹ̀lú nuclear and extended family nínú family kan kálukú tó rí ara rẹ̀ pé ara mi ló bá ní gbẹ́gbẹ́ bá dẹ́nu ọlọ́ni wà yóò ṣe dúró náà fi láàrù wọ́n ti báyìí ọlọ́run jẹ́ láìka ọmọlẹ̀ kọ́ọ̀tẹ̀ àwọn yẹn ni ó ṣòfò ọlọ́mọdé mi àti yóò ṣòfò ọlọ́ni wà mínú mọ́ mẹ́yìn mínú mi ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí dáadáa wà mínú máa ń yọ mẹ́nu bí ó wà nínú ẹni tí ó lò ní nínú tó a fi ràn ọ́ tí ó lò ń gbàgbọ́ wà mẹ́nu máa ń mẹ́nu bí àwọn kan ń bẹ wọn ò ní buka alámùbílì mo sì dín lọ́lọ́mù tẹ̀lé wà mẹ́nu máa ń yọ mẹ́nu bí wà mẹ́nu máa ń mẹ́nu bí wà rọ́ buka alámùbílì mo sì dín torí àwọn tí bá ti nígbàgbọ́ ní ẹ̀sìn òbílẹ̀

síbẹ̀ náà ilẹ̀ kan àwọn ọdún kan bẹ̀jẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ni tó bá jásìkò gbà ní gbígbẹ́ ní ó lé àti ọ̀bá ti ẹran rẹ̀ mọ́ ní wọ́n kú bẹ̀rẹ̀ lọ wọ́n kàn gbé mọ́tò ní lálẹ́ ni wọ́n fọ́ kúta gbẹ̀rẹ̀ sí wọ́n pẹ́ran lọ́nu ẹlọ́bọ́dún lọ́nu ìbàjẹ́ ọjà gbogbo ìbàjẹ́ òun láì nígbàgbọ́ náà lọ ìyẹn ló fà á tó fi jẹ́ pé láàárín àwọn ẹlẹ́sìn àwọn tí ó sàtìbí ẹbọ wà nítorí tí wọ́n jẹ́ gbogbo àwọn bá burúkú dẹ̀ rí torí kékeré gidigidi báyìí lè fẹsẹ̀ múlẹ̀ ìbàjẹ́ òde kù tí ò bá dẹ́ ti balẹ̀ kò ní ti wọ́de wọ́n ń tóbi ọlọ́ọ̀bì wọ́n ń ṣe sìgá wọn ò ní ilé ìyàwó tí wọ́n ní kí wọ́n láwọn máa kọ̀kọ́ wọn fi jẹun lórí ẹ̀wá ní ẹsẹ̀ wò mọ́ káfí kíní sáàrin kọ̀ọ̀rá yìí kájẹ̀ wò báyìí káde ọ̀ká fọ́ ìyàtẹ́lẹ̀wọ̀ rẹ̀ káma ti kárakára ní nǹkan bẹ́ẹ̀ ẹ bàbá tó kí ní ẹjẹ́ ń sọ àkàkà tó ṣẹlẹ̀ ń kọ̀rọ̀ dùn fún wa pípa gbé ní òsì gbé ẹnìkan ọmọ ọmọbìnrin kan mọ èèyàn kan ọmọbìnrin wa àwùkọ wa mọ bóṣe lè rí ọmọbìnrin twenty five years ọkùnrin jẹ́ nineteen years ọkùnrin nineteen obìnrin twenty five ó sọ fún obìnrin yẹn wípé in the next twenty four hours yóò tí ó bá kú ó wá wọ ẹsẹ̀ ìmọ̀ràn òfin ààrẹ owó bẹ́ẹ̀ kù wà á mú lọ àwọn ibi tó dènà tó wọlú dáadáa ní kòrò yóò lọ wọ ẹsẹ̀ mi nítorí bá gbọ́ mi sílé wẹ̀ wọ́n kọ́sẹ̀ fún pé ọ̀sẹ̀ wà kí ni wà ní ìwẹ̀ fọlọ́ wẹ̀ nígbà tó wọ ọbẹ̀ wọ́n ti fọ̀pọ̀ lọ sínú omi fún ṣé mo ṣe wú ọṣẹ tó ṣe ìjọba tó gbọ́ mi báyìí lọ́pọ̀lọpọ̀ obìnrin ẹgbẹ́ mi ò yàtọ̀ pálọ̀ ni babaláwo rẹ̀ wà ní òògùn ọmọdé àti bọ́lọ̀ ti dà wọ́n ti dídì ẹ̀ ó kì í mẹ́lẹ̀ ọba ìgbà tí wọ́n bá fún ló gbà balẹ̀ ẹ̀ ọmọdé ń sábẹ̀ ẹ̀fọ́ ọmọkùnrin ó sì bàyẹ̀ ó tún dá ìgbà míì sí la ẹ̀wọ́n yìí bàyẹ̀ ni ìgbà wọn bá dẹ́ńkẹ́ la bá bú gbà wọn bá dẹ́ńkẹ́ la dán wù ẹnìkan ní ànábì ní ànábì ní àyátúmù láàmọ́ ní àyátúmù sí làtó ànábì sáàrẹ̀bì lọ sọ́bà ẹgbẹ́ ẹ̀jẹ́ ń sọ́bà pé ẹgbẹ́ ṣe mọ́lúdì má méjì àní ó dá wọ́n tó láwọn tó ń ṣe mọ́lúdì rẹ̀ bí láyé ìsà wọ́n tó ti ṣe náà mọ́lúdì ìsà ìsà àbí wọ́n má sí èmi náà látò ìkọ́jú ilẹ̀ ń pariwo pé ọ̀dà ọ̀dà ààtún sí ilẹ̀ látò àrọ́fà ìkan bẹ lórí bọ́ọ̀lù mi ní láti báyà àwọn yẹn jẹ́ ọ̀gá gbogbo ìbàjẹ́ tí ń bẹ láyé kò fò àìnígbàgbọ́ náà lọ sọ wá rí bóun sì máa bọ́ níbi àbúrú tó wà láyé bóun sì máa là ń bẹ òun ni máìdá àbígbàgbọ́ rẹ̀ ní ọlọ́ọ̀bá ti fún ìbẹ̀ ìjẹ́ ti gbóòdú àwùjọ tọ́lọ́wọ́ bá ráwọn ànẹ́bí ọlọ́wọ́ bá sí àwọn àwùjọ ẹ̀ ti wà ní appreciated ni wọ́n ti depreciate ọlọ́wọ́ àráwọn ànẹ́bí kẹ́ lọ tún wọ́n ṣe bóun ó sì tún wọ́n ṣe ẹ̀pẹ̀ wọ́n sínú yímánì tẹ́ ẹ bá tí ń pè wọ́n sínú imani àbúrọwọ́ wọ́n mọ̀ bọ́lẹ̀ ìwọ̀n wo ní a máa ṣe tààbù maka tààbà tí mẹ́ maka ìwọ̀n wo lóbi ọmọ sí tààbù tàbẹ́tàbẹ́ tàyàtàyà níwọ̀n lọ́sẹ̀ gẹ́gẹ́ dáwà anábì ló ti jẹ wọ́n lè já gbogbo ọdún jẹ́ mọ̀ para àbúdé bàdá ìṣúra ṣèyíká ọlọ́run ní ẹ mọ́ ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ lẹ́yìn tàbí tó lẹ̀ ṣe wádìí ẹ̀ wò ẹ máa fi ọlọ́run họ́n fáwọn pàtó máa tó lè bá ti ń pè òun nìkan nìkan lẹ́nu tẹ́ ẹ bá ti pè òun mọ́ ìbàjẹ́ lẹ́mọ̀ ṣe ẹni tí bá ń pa ìjànú àjànú lè sọ fún ní ìjòrí ẹ̀ yóò bẹ́ẹ̀ yàn bá ṣe òfin wọn kílẹ̀ ọlọ́mọ jí wọ́n bá yín débi tẹ́ wọ́n bá yín débi tẹ́ ẹ̀ ti ṣùkú wọ́n tẹ́ fẹ́ mọ́ bí tẹ́ ẹ̀kọ́ orí rẹ̀ ní wọ́n fẹ́ wá wù. àwọn ìṣẹ́ ọjọ́ pé èèyàn lọ bẹ́ẹ̀ láì wọ́n jọ sí ọ̀rẹ́ rẹ̀ ó sì lọ́wọ́ lóru láwọn tí wọ́n fẹ́ jẹ́ ní àkóyà eré wọ́n tún wá pàfẹ́tì débi pé wáìtì ni wọ́n wọ̀ lọ wọ́n wà jó sí mi oríṣàrí wọ́n wà jáde àwọn jẹ́ ń dúró ní òkú tó jẹ́ bá ti jẹ́ fún kùdí òjẹ́ bá ti tó dé bá tó wọ́n yóò ẹ̀jú tó ṣe báyìí láàrin tẹ́ gbogbo ẹ̀sọ́ wà mí ọ̀tá lọ kẹ́ ẹ̀ sá lọ gẹ́ mọ́bà rí jẹ́ ń ṣe ní. ojú kọ́ ọ alàyè ní ẹ̀yẹ sàmọ́dúwèrè eré ìjọ àwọn jáwọn tí ń sọ tí ó

ju àwọn kèfèrí lọ kí a fi pààrọ̀ òfin ọlọ́run freedom of thought freedom of religion freedom of speech freedom of kìnìkan gbogbo freedom yìí náà wọ́n tó wá fún yàn alábòsí ni wọ́n bá ti kán fún yàn ní kílẹ̀ lé ilé ìtọ́lọ̀ barapá kiri sí ìbẹ́rẹ̀ yẹn ní freedom of everything ó kó fún ìlànà chase ẹ̀mọ́ àwùjá rẹ̀ kó ewó lóyìn bàbá rẹ̀ lópe ní ìsìn yìí ó <laughs> náà lè ojú ìgboro torí fírídọ́ọ̀mù lẹ́pẹ́ ìbàjẹ́ tó tóbi kèfè ní tẹ́lẹ̀ pé àwọn kan yẹ fún wa ní immunity lẹ́mọ̀ tó ní immunity pa ẹ̀yàn kò sẹ́ni tó bí ọ immunity ni ẹ kúrú àbúrú ó ń lọ yóò tó pé ìbàjẹ́ ń bẹ láyé kí ní ìdá ń bẹ láyé kó fún wa jẹ mú kí gbogbo olú ìsìláàmù ní ìsìn tí ò sí fọkànbalẹ̀ ń bẹ̀ ta ló bá bẹ̀ jẹ́ libya ta ló bá bẹ̀ jẹ́ iraq ta ló bá bẹ̀ jẹ́ ta ló bá ń bọ́ olóhùn ṣùgbọ́n ayé jẹ́ jẹ́jẹ́ wa aládókò nàìjíríà ta ló gbé democracy wà bá wa. nígbà wọn jẹ́ ń pẹ̀lú àwọn ọlọ́ba ní ìṣẹ́lẹ̀ wájú ìgbèrè báyìí ní táwọn ọlọ́ka mẹ́tì jù wọn lọ lọ́nà ọjọ́ wílé ẹ̀dánù ta ní jẹ́ ọmọdé apẹ́ ọmọdé apàyàn ìbàjẹ́ yẹn ni agbára kó fún lọ́gá gbogbo ẹ̀ bákùnrin á lè gbé wa bí kó fún yẹn bá ti wá ń wà ìdí ìdí sí láwùjọ bẹ́ẹ̀ ni àlàáfíà ọmọ bá wùjọ sí bẹ́ẹ̀ ni dáadáa ọmọ bá wùjọ sí bẹ́ẹ̀ làwùjọ ọmọ dá sí wà wọ́n ìtọ́ka ti gbé ẹnìkan láfíríkà ló dán tí Trump dánwò nítorí súnmọ́ ni pé yóò kó lórí ìwọ́ gbé tọ́lá gbé ẹnìkan nígbà àwọn president Africa lọ dánwò most likely ni pé yóò kó lórí ìwọ́ gbé ìbòjú á dìdó kílá àdìdì làdìdì ó làdìdì kò mẹ́ òun nígbà tọ́ba ṣe láfíríkà lẹ́nìkan ti dán wò ó ti rá àwọn ọmọ ogun aláti bẹ̀ pé káwá dín pẹ̀lẹ́ ẹjọ́ ń sọ kí nìkan ẹtí wọ́n gba ìjọba lọ́wọ́ rẹ̀ nàìjíríà kò fínú fídọ̀ gbé kò lẹ́ o wọ́n tẹ́tì ẹ̀ o yóò ọ̀rọ̀ pé òun lọ́wọ́ pẹ̀ ẹni tó wí nìyí ṣe wọ́n tẹ́tì ẹ̀ ní o àwọn òpó wọ́n gbàgbé kí ní táwọn ṣe bí o àwọn jíl pẹ̀lú ẹ̀ láyé ọba hàn abẹ́jú àjí wọ́n ti tírẹ́sì wèrè ẹ̀gbẹ́ ìgbò tó bá ṣe wèrè ọwọ́ ògbò ní gbéjọba alẹ̀ tó níwọ̀n tàtẹ̀ tó bá gbéjọba yẹn lẹ̀ wò ní tìjọba àwọn bọ́ọ̀bù ẹmọ dúdú orí sọ̀dá ìjọjọ́ ilé yàrá wọn pa ìjọjọ́ ilé yàrá wọn pa olórí ìjọsìn náà wọ́n fi pẹ̀rẹ̀ ilé yàrá wọn sókun lọ fún un kọ̀dọ́rì gàràbọ́ ń gbá òkun rẹ̀ ní bọ́ọ̀lù báyìí láàrin títì dídí pẹ́ẹ́nẹ́tì ó fún nínú bàjẹ́ àwọn aráàlú bẹ̀ wàhálà tí irú kan máa dálẹ̀ wọ́n tọ́ wò ní nínú bàjẹ́ fúnfún pé ìyẹn lọ rí fúnfún kíyàn máa mú eré lọ wọ́n wọ́n fi gbogbo ọ̀nà ní ìmọ̀ ẹja àjẹbọ̀ kọ́ bá òṣèlú má dé wọ́n ti kẹ́rin ní ṣe ti àwọn akékèké ti wà ní kọ́tù ní ṣù wọ́n pa àwọn gánbà ló ní ilé ìfòrò wọ́n kàn wọlé kàwọn òṣìmọ̀ pa àwọn ọmọ ẹgbẹ́ jẹ́ wọn bẹ́ẹ̀ náà ẹ̀fọ́ ẹ̀wọ́ ọlọ́run bọ́ sànù wa ìbàjẹ́ mi tó tẹ̀lé òun ní ìbàjẹ́ ìdàjẹ́sì ìbá tó dé àwọn kan tó wá yọ nínú ẹ̀sìn pẹ̀lú agabagebe pàtàkì agabagebe àwọn hypocrites àwọn alágbàbà níbi àwọn sọmẹ́lẹ́lú tí a gbójú dọ mùsùlùmí fún ẹni jẹ mùsùlùmí tí a jẹjọ wà láàrin ara wa bẹ́ẹ̀ ni pé mùsùlùmí ni jẹ́jù wa máa gbé kọlọ́sàn wa lọ fún àwọn ní jẹ́ bá sọ wọ́n jẹ́ mọ́ balẹ̀ jẹ́ àwọn láwọn làwọn àgàbàgebè àgàbàgebè àwọn tí ò dúró jẹ́jẹ́ inú ẹ̀sìn ìbàjẹ́ ni bẹ́yẹn bá ti ń díṣẹ́ ọlọ́run kó ti tọ́ àti bó ti àwọn ọmọ àbàjẹ́ lẹ́yìn ta ló kó bá àwọn mùsùlùmí lógún wọ́n ṣẹ́lú àwọn ọmọ láti jìnnà wọ́n lógún wọ́n tó nǹkan tí wọ́n jagun bá tìrì wọ́n wìn ní wọ́n wá lógún ó lógún wọ́n pọ̀ ogun fọ́nà wọn lórí látara sí àwọn náà ìbàjẹ́ ẹ̀wọ̀n nínú ẹ̀sìn lé sallallahu alaihi wa sallam idha hajjata kadhaba ara wa baje ni wa mi ti wa baje wa mona bi wa idha wa'ada akhlaqa bó bá ṣe àdéhùn ẹ̀dá kù àwọn ọmọ ìyá máa ń fúnra wọn nípa àṣẹ mi ọ̀rọ̀ owó ẹ̀mọ́ fúnra wọn ó tí ìyá rẹ̀ lówó ìjọ tó lọ́wọ́ sáré fún ara wa mọ̀nà bí wọ́n dá tó mìíràn kọ́ọ̀lá tẹ́ bá tí àmánà fún yọ jàmbá táwọn èèyàn jàmbá ló jàmbá wọ́n dá kọ́ọ̀sọ̀ mọ̀ kájàrà nígbà tó ń bá àwọn èèyàn jàjọ́ jàjà gbìrà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ jẹ́ pèsè láàrín ìmẹ́sì àwọn akẹ́gbà gbọ́gbé wọ́n fẹ́ báyé ọmọ òun jẹ́ ìmẹ́lẹ̀ òun nípa lọmọ ọmọ ọlọ́ka ọmọ tí ń da sọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́rí lọ́dọ̀ àwọn ìmọ́mù ní bí wọ́n bá lè nínú ẹja ìtọ́fàánù lọ́dọ̀ àwọn òbí tọ́kọ̀ ìsọmọ ìtọ́fàánù ẹjẹ́ ìsọjú fìlàwọ́nà gan fìlàwọ́nà ní ìdàrú ní akọ̀tù ìmọ̀ọ̀sà ẹni nílẹ̀ ẹjẹ́ ìpamúsá ìpapàpúpa ni wọ́n lè yájẹ́ òrọ̀bà nígbà bá fẹ́ pápọ̀lọpọ̀lọpọ̀ bá rẹ̀ wá kílè ní bí mo fi fẹ́ pa inni àkọ́ọ̀fù ányùbájí làdínà ní ìfẹ́ jọ́ pààrọ̀ ẹ̀sìn áwọ̀ ányùbájí rọ̀fìn áwọ̀ ìfàsáàjì ní ìfẹ́ jẹ́ kí mo sáwọn afọ́nbàjẹ́ ká láàrin rẹ̀ tẹ́ra wọn mú nínú òṣèlú bẹ́ẹ̀ ẹmú ọ̀dára wọn ọmọ yóò kẹ́ gbẹ́mìkì wá báyìí báyìí gẹ́gẹ́ sí ọyàn jẹ́ fún mi lọ́ba jẹ́ picnic ọyàn màálù nígbà wọn àwọn olówó aṣọ bẹ́ẹ̀ ìlú gbogbo ló ti ṣẹlẹ̀ jẹ́ ní ìrìn àbí ń kírun ẹ̀ ní ilẹ̀ ìdámù àwọn èèyàn àwọn kan àwọn ẹlẹ́sìn kejì àwọn amútán bá yọ àwọn ọmọ ló máa jẹ́ àwọn jẹ́ mẹ́sẹ̀ kìnnìkan wọn fẹ́ dáwọn mú ṣe gbá torí ìbàjẹ́ ṣe àpèjúwe àwọn apèpè aburú tí wọ́n bẹ láwùjọ wáyé àtàpèjúwe àwọn obìnrin tí wọ́n jókòó lẹ́yìn tí wọ́n mọ̀ ara wọn ó dà gẹ́gẹ́ bí àpèjúwe dáradára àwọn àmìhùn àtàmẹ́sìkò wọn dáradára ní àbáwọn wọ́n wà ní hóstẹ́ẹ̀lì wọ́n ní ara ibi ìní hóstẹ́ẹ̀lì àwọn sísá ibi ìní hóstẹ́ẹ̀lì àwọn brothers wọ́n kan ọ̀gbà lù wọ́n ara gbà wọ́n wá kó àwọn ẹran tí wọ́n ń dà síbẹ̀ àwọn yóò wá wọ́n ah, nígbà tí àwọn àwọn àsìkò díò tó fi ẹ̀ṣẹ́ mi fírídọ̀mù lórí ibú ti má bẹ̀rẹ̀ àbáyé ah, yọ bàtà fírídọ̀mù ni ọmọ wá kí tọ́mọ kékeré bá ti wá fírídọ̀mù ẹ lọ́mọ ẹ̀wọ̀n wọ́n bẹ́ẹ̀ bá yára rẹ̀ jẹ́nu ah, èyí ò tí ẹ wá fún wọ́n fún ẹnìkan mú ni fún ìlànìkan tí wọ́n fẹ́ sọ at least one or two and school

èyí wọ́n rò pé torí tiẹ̀ ní wọ́n fi ń sọ bẹ́ẹ̀ o kì í ṣe torí tiẹ̀ o torí ara wọn ni o wọ́n ẹ̀ ní access sí tẹ́rí tẹ́ ẹ bá kó ẹran sínú ọgbà tẹ́ ẹ lágbàkùn tẹ́ wá tilẹ̀kùn ẹ̀ pa àwọn àkókò wá fẹ́ jẹ ẹran tẹ́ bá kan náà máa ń ṣeré wá sí táwọn síta wa ẹ máa ń ṣeré wá bẹ̀ bóyá gbà ẹ̀ tẹ̀lé òun ṣẹ̀wọ́ sí lọ́ọ̀kan ó lè wọ́n ta ìyọ̀jẹ́ ó jẹ́ ìyọ̀ ọlọ́run fún ìdára àti ẹ̀lájà adé mọ́ wọ́n dé ìkòkò tó ń bẹ wá ń kọjá káàkiri kí wọ́n ń fi ara gbá inú ọgbà àwọn ọmọ wáwò ní pé síbìlì ah, kankan ní èkì tó ń jẹ fírí ní ìtànà ìjọba ẹgbẹ́ àdúgbò ilé ìdẹ̀wọ̀n sùn ó jẹ fírí àbí ó náà dẹ́rin ó dẹ́rin fírí ìwá ni kí ó yí sísà kan ti wọlé lásìkò báyìí

ẹni bá ti fẹ́ dán pa oúnjẹ ó fúrí àfúrí àwọn ilé tó wà ó sùn ẹkún àwọn ẹkún kan bẹ̀ kọ̀ọ̀kẹ́ jẹ́ ọ̀rẹ́ èèyàn torí kọ̀ọ̀kẹ́ jẹ́ ìwọ́ sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí àpò kí lọ́sọ̀ kan ṣẹlẹ̀ sí ọ bóòlù ó ti wí èèyàn máa rí àwọn ọmọ mi nínú àwọn ọmọ tọ́lọ̀ ti lọ àwọn èèyàn dáadáa ń sábàjú fún ẹ̀sì wọn sunkún tẹ bá rí wọn ṣe àpárá ti wúlò bẹ́lẹ̀ ìdíbi ọlọ́run ní jẹ́ fẹ́mi àti ẹwọ́n nínú aburú níbẹ̀ láwùjọ ní máa ẹ̀ ti pọ̀ jù ìjẹ́ ìjọ ìrọ̀gá ní síkí mú dákẹ́ o ìjọmọ̀ ìdí o ibi jẹ́ alámù yẹn gan wá ní ọ̀rọ̀bùlẹ̀ alámù ọ̀gọ̀sọ́ àdùn ìbọ́ọ̀bì agbàbẹ́ ẹni ẹjẹ́ sáré mi kébi dáná ẹ̀dàpẹ̀ ìjà gbọ́n tí mo fẹ́ sọ ìdáná ọlọ́wọ́n bọ̀ bá tó láàrin ga ó ní àtúnṣánmà àti ilẹ̀ mi ọlọ́wọ́n bá mọ́ dá ní ìdá fún bàjẹ́ èyí ti pé mo ṣe é kò fi dá ọlọ́wọ́n ni lọ́wọ́kẹ́ àti fi tàbí ìjẹ tó ń wà lórí ilẹ̀ tí wọ́n ń pè lọ́nà yàtọ̀ sí èmi láfàṣàdá tàbí ìjọ bàjẹ́ ẹ láàbù kí ni ìpìlẹ̀ gbogbo bàjẹ́ òògùn fẹ́ ti pọ̀tẹ́ ti pọ́ìntì tí mo ti kọ́kọ́ sọ ẹ ní ìpìlẹ̀ gbogbo bàjẹ́ ọlọ́run kan lọ sọ onílọ́wọ́ kí á fi ní ma áàlì hàtọ̀ ìlọ̀lọ́ láfàṣàdá kí ni balẹ̀ ayé jẹ́ àwọn áàlì hàtọ̀ àwọn táwọn náà ti gbéra wọn sí pòsíṣàn ọlọ́run ní táwọn bá sọ ẹgbẹ̀rún bá òfin táwọn bá ṣe ó gbọdọ̀ take effect àwọn aláàtọ̀dọ̀ máa járí ìjọba ayé jẹ́nu ẹjẹ́ wọn fẹ́lẹ̀ kí n dákẹ̀ síbẹ̀ tó yá agbọ́gbẹ̀ ẹ̀sán rẹ̀ ọjọ́ ìsàn tó bá ṣe ìbàjẹ́ inú ọ̀rọ̀ lèyàn tẹ̀lé ìwọ́n náà bá di olórin ló bá di dẹ́tí singa àbí wọn náà ń gbé sọ̀kọ̀tù sí bàrá àjì àbọ́nà àjìnà ló mú àbọ́nà ẹbọ ló mú àbọ́nà àpànìyàn ló mú kan gbogbo ọ̀nà bàjẹ́ sí bẹ̀rẹ̀ ọba lọ bá kan lọ́mẹ́ òní lọ́rùn ọlọ́ni ilé kẹsìdẹ́ àrùn àfẹ́ ọlọ́ni ilé ìtọ̀run lílẹ́dínà láàrin inú náà olúwa fún abdí wọ́là ìsàdà ọlọ́ni a gbé ọ̀rọ̀ balẹ̀ fáwọn tí wọ́n fẹ́ ṣe yànga lórí ilẹ̀ tí àjọra wọn lórí wọ́là ìsàdà tí wọ́n lè sí nínú ẹni tí ó wọ́n ní bàjẹ́ ti bẹ láyé ọlọ́ni wọ́là pébà tó lè lò làwọn tí wọ́n ń ṣe náà bí sọ pé ayé láàṣẹ ká tó ṣe ọ̀run àwọn náà rédíò wọ́n lè mú dọ́ọ̀dù kan mọ́ wọ́n bá nìyàn nítorí kí wọ́n wá pọ̀ wọ́n mú ti lórí náà bí ẹwọ ẹjá jẹ́yàn jẹ́ jáyé náà ìrìn àjò wáyé ayé ó kéré púpọ̀ sí ìrìn àjò tọ̀run ìrìn àjò tọ̀run ìjọ àbá ló ṣe ń tẹ̀ àti ìdíbẹ̀ o tó bí bàbá tó bí bàbá bàbá wa ẹwọ yẹ ọdún tó ti lọ́nà ìgbẹ́ síbẹ̀síbẹ̀ ìjọba ẹ̀rìn ìrìn àjò kò tí ì dán tó bá wọ ọdún ìbàjẹ́ lọ torí ṣùkú àbí torí torí àwọn sí sí nánú هذا وصلى الله على محمد وعلى وسلم إن لله عبادا فطنا تروا يرخافوا الفتنا نظروا فيها فلما علموا